Is she crying she's hungry. ó kàn án rẹ̀. wọ́n láì kọ̀ wọ́n rí bá ká gbé sọ́wọ́ yìí tá ìyẹn kó bí sí tọ́yì tọ́ ń tẹ̀ tọ́yì ìyẹn kó fún nìkan. ó bọ̀ sí. adékun. mọ̀ ní fáyìn gan-an ah, fáyìn gẹ̀ẹ́. Otubu does it get to you? Did you say you were going to test her? Go to But the rice is looking normal. I saw the bread is that that from the food. I saw my work. mákì mákì yóò cry o kò sí ìjẹun látàárọ̀. ó ti jẹun. ó ti jẹun. Mm. aṣọ mi jẹ owó òṣèré pọ̀ jù ẹ̀bẹ̀ mi tí ó wọn ọkọ̀ tí ìrè tó tẹ̀wọ̀ kó wo bọ́n ṣe ń wẹ̀ fún ọmọ bọ́n ṣe ń wẹ̀ fún ọmọ ní Yorùbá kó wò bá ṣe ń ṣe kó wò. plenty, plenty. Sorry, auntie. What wife is it? Auntie, Auntie, àwọn ọmọdé ẹsẹ yẹn ṣe omi kù báwo fún ẹsẹ yẹn gùn. Sorry, sorry, sorry. Sorry, sorry. Ah, this is coin coin. This is not sponge. This is coin coin.

it shall help you to bumble. Oh. wàṣẹ ní ọmọ rẹ o gbọ́dọ̀ bomi sí lójú o ọmọ pọ mi ò dojú ẹ báyìí o rí kì í ká máa dá sí ṣúrúṣú o ọjọ́ ìwé ọmọ kékeré nìyẹn o. Ah, Yemi Buffin as great granddaughter. I'm telling you. Hey. So easy, blessings upon blessings. Hmm? And this is number waiting. Ah, she use big word like illegal. Oh, Jordan, oh, see your body. Sorry, sorry. Àjàpọ̀ Sorry, sorry. káàmá bá ń gbé wọn ọmọdé ẹ̀ wò ó ikọ̀ ọ̀rẹ́ ọ̀mọ ẹ̀gúsí akẹ́kẹ̀ẹ́ ṣe. sorry. kò gbọ́dọ̀ gbóná jù ó gbọ́dọ̀ gbóná orúkọ sí ìdí ẹ̀ bá ti ṣe. Daddy. Don't do that. eu kékeré tá gente A ṣe ọmọ kékeré ò like she's like great grandma. tó fi ń face like a daddy's face. sorry. Self is mm-hmm. so calm. Nǹkan ojú ojú yan wọn ran. Epo amọ̀ nǹkan tí wọ́n olùṣàdé là ń dúró lẹ́ẹ̀mú ọ̀dọ̀ kò fẹ́ atẹ́gùn. Can you clean it? Hmm. Can you clean it? If people want me to do it. you amọ̀ kò bá mi ṣe é epo amọ̀. Àgbẹ̀ ọ̀yá nù jẹ́ kó òun náà ṣe. ẹ̀kọ́ ṣe very soon na adé òun. ìyàwó ọmọ ìyàwó ọmọ ẹ máa bí wọn sí ìyàwó adé òun. nojú ẹ nojú ẹ o kàn mi ẹ sínú ẹ jẹ kó lọ síbi ìdí ẹ yìí máa tá nídìí o ti kọ́ sínú ẹ eh. ẹlẹ́gbẹ́ tí yóò máa jára ń wà tara ẹ̀lẹ́ sọ́rí sọ́rí sọ́rí ọ̀kadà àwọn tó ń ṣe bí ṣe tara wọn later when they turn you back you will look at you again with. olúwo ẹ ṣe tí mo fẹ́ ṣe fún mo fẹ́ kẹ́ wo you. díẹ̀ máa fi gbé bèbè o mm-hmm. ẹ̀kọ́ you. o ẹsẹ̀ yìí ikán gbọ́dọ̀ jù kán you. o bàbá ṣe máa ṣe o gbọ́dọ̀ you. kó kó sírètà ara wọn bẹ́ẹ̀ yẹn kù. whose leg was bent small when they gave birth to him. Kídìí ẹ lè kídìí ẹ lè tóbi o. See the way she's holding him. Ẹ̀hẹ́n ṣe. Ẹ̀tí yẹn ṣe. Dínkù. Dínkù bí in the back. Kò má lè ṣe ìgbónú kan. Mm. Ìyẹn lélẹ́yìí o. Kẹ́yìn ẹ̀ má lè kákò. Ìyẹn nìyẹn o. Apá ẹ̀ ń ṣe ẹ lè ṣe ẹ má ṣe o. This one. Ẹ má dán wo ọmọdé ò lè ṣe o. do it o. Oh, ah, my mommy dey do this on time. my mommy will even bend it to you. Yeah, they will ah, ó ti pọ̀ jù. Gently. Ó ti pọ̀ jù o. Wọ́n dẹ̀ ń ṣe ẹ̀ mọ́ o. Òun pàpà ń da ọ̀rẹ́ ìgbà náà. Ó mọ̀ pé wàhálà yìí ti pọ̀ jù. Kẹ́yìn ẹ̀ má lè ṣe egungun kan. Come and take that cry was from inside. Maybe I made it like she told me. Oh. Sorry, sorry, sorry. Pampasi, pampasi, pampasi. Rawa pampasi. Wọ́n ti mú mi. Ṣé pampasi sí pampasi? What brand? Sorry, auntie ọ̀nà kan ṣó mi sísọ ọ̀nà kan ṣó is actually good. It's cheap. no, no, no. I don't know. The truth is, it's kind of like baby food. Anyone will work. Okay. Yeah, she's wearing We are like we call. And sing, shimmy. sì máa ń fáyìn gan. ó ti jẹ́ oúnjẹ dáànù inú àbíṣí. so you not fine. ah yeah, yemi was yemi see fine as a baby Oh, ó wọ̀wọ̀ àbí. fúdù tó dá ó ti jẹ Yeah, me see she was so tiny, kòkòrò with big eye and with agbo. Where were Kwekua? Baba Loye now brought different agbo. Ṣùgbọ́n ara Yemisi dá láti kékeré lára ẹ̀ ti dá ṣékéṣéké o. You say, Ekuyara. The way you open the door like big bang. Pass, John. Just open the door wide, boom. Wait, Joe. Oh, yeah. Àwọn pípú yìí. So, if you know you no want to pass yourself, once you don get number two there, stop it. O lè jẹ́ kó pẹ́ bí ọdún márùn-ún, hmm. o lè jẹ́ kó lò bí five years. Ilé hmm. ẹ̀dẹ̀ rán iṣẹ́. Hmm, Agoko born him when I dey forty something. So that you be like her now. Hey, don't touch the kò yí ṣe come and touch the baby. Ibọ̀ kan ṣe wọn fi ń gbé jáde láti lọ́rùn. Àyè ti pọ̀ jù. Ìfẹ̀yìn. Ọmọ tó ń kígbe. Mm ọyàn mọ̀ tó ti ń you mean she come and tell me how they used to born. ọlọ́run ni o ọlọ́run adéolú next time o be careful be careful for me oh. you touch the baby head like this oh. what would they do to the head. Hey, now. I see oh, you're in. Hey, ọmọ ìbá fọ́ bọ́ọ̀sì. Akẹ́làgbọ́ òkè. Wọ́n mú ọtí kókó mẹ́lọ̀ ló já. melon. Okay, for some sọ́mọ́ bá ṣe sùn náà mọ́ ọkàn máa lọ. Ọ̀lẹ́sì. Ṣadé máa lọ́tò tó mọ̀ rẹ̀. Ṣadé. Tó ẹ ra ẹsẹ̀ là ń jáwé ṣé torí náà ni. Olé ni. Wọ́n máa mi ṣe ní bọ́kọ̀ náà. Wọ́n ti ṣe ni ẹ̀ ń gbọ́. Wọ́n máa mi jáde. Ṣé ẹni pèsè yẹn tó Ibi kan ṣóyi náà ni. Bẹ́ẹ̀ mú kó. But this no eucalyptus oil. Mm, Bá mú kó mu yẹn wá. Your is looking so fresh because of the water now. water good o. Hmm? ọmọ ní ẹ. see her face like a daddy's face. ah ah you missing fine hairstyle for her ṣé o máa baby hair. <laughs> máa ṣe style bi. baby hair. baby hair like this. How much it be? exactly o ma ṣe bi exactly see baby hair àti ṣe style. wọ́n kàn jẹ́ pé gbogbo ara ẹ̀ imú ẹ̀ ẹ orí ẹ. ẹ ó máa ṣe bébí ẹ ó máa ṣe style. mímú yẹn ṣe o. Ah. ẹ sì <laughs> kojú ẹ má lè ṣe gbẹrẹgẹdẹ àpò ṣe ẹkẹ ẹ báyìí á ṣe báyìí. ẹnu ẹ má lè kó má lè pọ̀ jù. Oh. ẹnu ẹ dédé kan ló fáyìn eléyìí náà fáyìn ẹnu ẹ ti fáyìn ah. kò sí wàhálà beautiful beautiful Ati ṣe baby hair ati ṣe style fún. ẹ̀yẹ́ ṣe ń wù mí ṣàdé ló kàn sí tó máa bí twins. ṣàdé ni o two boys. Mm -hmm ṣeré lọ ṣeré bọ̀ ń before you know it wọ́n ti sáré. gbà mélòó ló kó obìnrin òní dàgbà. ọmọ máa lọ gbé kinní wákàkiri. I love you too. Three. yìí o máa kàn fún bídíọ̀ máa fọ gbogbo ìdí ọmọ yẹn ìdí abẹ́ yẹn o máa fọ gbogbo ẹ̀ kí ṣe kó máa fọ ẹ̀ fún o àkàn bá ti wẹ̀ fún àkàn fọ ọkọ díẹ̀ àmú ìdí ẹ̀yìn wàá fọ gbogbo inú ẹ̀gbẹ̀gbẹ̀ yẹn kò ní ní kò ní ní kòkòrò nídìí. ogun mm. ẹ̀rí o ọṣẹ dúdú kì í ṣe kó jẹ́ kó bá fi wẹ̀ fún o mm. ọṣẹ dúdú náà ń pè o mm. tí wọ́n bá bímọ obìnrin wọ́n bá ti wẹ̀ fún wàá bu díẹ̀ sọ́wọ́ wàá fi fọ gbogbo díẹ̀ máa clean kò ní ní kò ní ní kòkòrò nídìí ọṣẹ dúdú náà wọ́n ń fọ̀dọ̀ ọmọ yìí lè ṣẹlẹ̀ wà náà ká lè ọmọ yẹn wọn tẹ ká lẹ́wẹ̀ẹ́ wọn kí ọkọ rẹ̀ dì ká wẹ̀ wọn kò sí ọṣẹ dúdú náà ń pè o kì í ṣe pé ó máa fi wẹ̀ fún o ìdí ẹ̀ ló máa fi fọ o abẹ́ ẹ̀ ló máa fi fọ fún obìnrin ló ń ṣe bẹ́ẹ̀ fún kì í ṣọkùnrin o èmi lọ sẹ̀mí lè sọ ilé ẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀ máa sọ ilé ẹ̀ bí mi lọ kẹ́ tọ́jú ẹ̀ o.